الله به وجاء به جابر بن سمرة رضي الله عنه وظننا تابع النبي صلى الله عليه وسلم وأعطي تصي جابر بن عبد الله فاعتبرت جابر بن عبد الله تبقى بغور ẹgbẹ́ wọ́n lè sẹ́ma lórí àǹjáàbí òkú bí àbáwá látọ̀dọ̀ jáàbí òkú. nítorí pé ìlà ọ̀pọ̀lọpọ̀ pàjẹ́ àbẹ́wò kànúrọ́ọ̀dù wíkí ìbùnú sàmúrà mo bàtà bá ti sọ pé jáàbí ẹni tá a gbà yóò pẹ̀lú rẹ̀ òun ìbùnú àti ìlà jáàbí ابن الله alọ́gbà tí wọ́n fi jábìrù mí alọ́gbà lérò abọ́lọ́dà ọ̀wà báyìí tí wọ́n sọ fi jábìrù ibùn sàmúrà. alọ́sọ̀bá sọ fún wa pé à ń jábìrín látọ̀dọ̀ jábìrù àmọ́ pé jọ́gbà lérò pẹ̀lú ẹ̀yìn jábìrù ibùn wọ́n ní àwọn kírun lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìran ọdún méjèèjì kìí ṣẹ̀kan kìí ti ṣẹ̀ méjì nígbà tí kìí ṣẹ̀kan kìí ti ṣẹ̀ méjì kò sì ṣẹlẹ̀ nígbà kan fífi akírun ọdún pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam á pè wọn tàbí wọ́n ti kọ́ wọn kò pè wọn rí sì kọ́mọ̀ rè nítorí pé a fẹ́ kí ìran ọdún. ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹgbẹ́ wáyé ó ní pé ọlá ńlá ń bẹ fún kápẹ́rù àyè kásìpẹ̀rù ọgbà púpọ̀ gẹ́gẹ́ bá ti ṣe sọ nípa ìròyìn alwalid ibn Uqbah. ابن أبي معيط النبي صلى الله عليه وسلم ثم وصل بنو المصطلق ولو قد نكوى ثم تسيكني إبتي الوليد بن عقبة كان لنا لو أنا سيرو يكون سنو èyí tí ń bẹ láàrin àwọn ẹ̀yà òhun àtàwọn bẹ̀rù bẹ́ẹ̀ ló tọ́lá láyé jàhìlíyà. ẹ̀rú àbá tí wọ́n yá àwọn èèyàn yẹn wọ́n lè rán ró wọ́n lè fi ìtì àwọn táwọn jọ ń ṣe síra àwọn láyé ojú dúdú wọ́n lè fẹ́ fi bí òun kí ọ̀wá jẹ́ òun. àgbàgbé fífi Islam àkókò rẹ̀ la èèyàn tún gbọdọ̀ fi níta àtijọ́ ṣe síra wa síwájú kí Islam tó dé fi bíra wa mọ́. ó sì tún gbàgbé pẹ́ni tó ń rán nífẹ̀ẹ́ yìí anabi Muhammad ni sallallahu alaihi wa sallam anabi tó ti pé ọ̀ràn yẹn ló jẹ́ kó jíṣẹ́ rẹ̀ kọ́dà tó ti pọ̀ tako gbogbo tó tó tó gbogbo tó àlọ́ kárẹ̀. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول ìdá dàákùn lè máa yọ̀ kéwù tọ́lá àti òṣìṣẹ́ rẹ̀ bá fi lè pè yín lọ síbi tí ó mú yín yé ọ̀ràn ẹ̀kẹta. Al-Walid ibn Uqba bàbá dàrú lọ́nà bàbá padà. àwọn ti ti kúlò pé ń bọ̀ àwọn ti kóra jọ ìrántí gba Islam wọ́n tú jáde gan láti pàdé ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run. lérò pé àwọn pọnlé àwọn yẹ sí láìpò bìlà pẹ̀lú tani kéńtì ló wà láàrin wa pẹ̀lú ẹ̀ka tó di mùsùlùmí àwọn òbílà pẹ̀lú lẹ́yìn. àmọ́ ẹ̀ṣẹ̀ pọ́n ọ̀sọ̀ ìròyìn ròyìn sóun lọ́kàn pé à má lọ òun mọ ọmọ lẹ̀ o wọ́n lè lu ọ́pá o àlùwà di padà sọ́dà ní ìṣòro àlùsọ́lẹ̀ ọ̀wà parọ́. ó ní àwọn èèyàn yẹn ọkọ̀ láti fún mi ní zakatẹ́ ní kí n lọ gbà lọ́dọ̀ wọ́n tẹ̀ ti fi Islam lẹ́gbàá pẹ̀lú wọ́n làwọn gbìyànjú àti pa mí. sábà òṣìṣẹ́ ìyànilẹ́nu bẹ̀ sáábẹ́ ni lákìíní àṣìṣe tó ṣe yẹn kò sọ́ di kèfèrí eléyà máa fi hàn wá pé tó ti bí ipò àwọn sábẹ́ ti ga tó yẹn gíga kó wọn ò pé wọn ní sátìsì. gíga kó wọn òkú wọn ò ní ti àtìsí. Ànábi ọ̀sọ̀rọ̀ àríwá rẹ̀ sẹ́lẹ̀ nígbà gbọ́ ọkàn wọn wọ́n sì ronú àti tà lógun. Orí bẹ́ẹ̀ ni wọ́n wà. Àwọn abẹ́nu mọ̀ tọ́da nígbà táwọn náà ò rí ìrántí ìrántí ọlọ́ọ̀kú kó dọ́dọ̀ àwọn àwọn náà wẹ́yìn rẹ̀ wò lọ́dọ̀ àníbi sọ̀rọ̀ àti tí wa. àbójú gánì ẹ̀ à ẹ̀ bójú gánì ẹ̀ tó sọ báyìí báyìí báyìí báyìí ọ̀dọ́dọ̀ wa ẹ̀rí nǹkan mẹ́rin kọ́lá bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé wọ́n láwọn ará yẹn sí pàtẹ́ sí rí wọn wọ́n bá ló kún sí wọ́n bá ti fọ́ fà à ẹ̀ sì ra yín nítorí pé tí wọn bá wá wọn wá sàlàyé báyẹn ó ṣeé ṣe kọjá pé àwọn ogun ti kà wọn lára ṣùgbọ́n báyìí wọ́n dà ànábì gbọ́ wọn pa wọn gbà sallallahu alaihi wasallam ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ rárá Khalid ibn al-Walid tó ń ta àwọn ọmọ ogun tí wọ́n lọ sọ́dọ̀ àwọn abẹ́nu sọ́la yẹn wọ́n wò ó kí ni ṣẹlẹ̀ bẹ̀ gánà ni. ẹ má gbógun lọ bá wọn lójijì o ṣùgbọ́n ẹ wòye sí kí ni ṣẹlẹ̀. tí wọ́n pe irun pé wọ́n mùsùlùmí sábà tó kírun pàtàkì ní ẹ̀ ń fún lágbára pé yẹ mùsùlùmí náà ni wọn. Khalid débẹ̀ níbi àkókò Maghrib àwọn ọmọ kéèyàn bọ̀ ọmọ ní ìsìn ọmọ ògùn ló dé wọn kọ́ fún pé wọn alhamdulillah wọn tún lè fún pé wọn Maghrib iṣẹ́ àtúntò wọn tún pè wọn tún lè fún pé wọn ìṣáà wọn àtúntò àtúbà wọn tún pè wọn wọn tún kẹrin àtúbà wàhánà ní kárí tó wá fara pẹ̀lú àwọn ọmọ ogun tí ń bẹ pẹ̀lú ẹ̀ kárí pé ẹ fi islam sílẹ̀ orí islam náà lẹ̀ tó wà àdúgbò fọlọ́ zaka owó yín wá ń kọ́ báyìí ní kálukú kó zaka dúkìá rẹ̀ jáde náà kò fún kárí ẹ̀mí wọlé òkú àti sẹ́fàn lè sọ̀rọ̀ wá ní wàhálà ìṣòro. فلم تعصى يا الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبين أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واتقوا كي تغبروا يوابني أو الملك مع الكاذب وقراء أو كان كذاب ولو قلوا قولوا في بعض ومن فاسق أن توفي ìtẹ̀lé tọ́lọ́ sílẹ̀ ọ̀yàpá tọ́ba gbé ròyìn wá báyìí. Kẹsẹ̀bẹ̀ ẹ̀sìwádìí Ẹ̀sìwádìí kò sí màlíkà ní gbogbo ẹ̀dí sọ̀rọ̀ fún ọ oríkìní kan tẹ́lẹ̀ oríkìní àkẹ́ni tẹ̀mẹ́yìn àbí wọ̀ ó lè jẹ́ kó fọ́ǹbù ẹ̀ tọ́ka dá wa lálẹ́ ẹ̀sùn wa lùra ẹ̀ fẹ́ para yín yẹ wá bí ẹ̀ tù wán ètú blo ni wọ́n fún wá lò sọ̀rọ̀ pé ìjọba máa lọ́nu òun ẹ̀ fún wọn sàkéjì torí ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ èèyàn kò fi ṣiṣẹ́ láì tìwádìí. sọ̀rọ̀ kíta nílò mẹ́rin kí irun pípé lọ́lọ́ fi yọ wọn ṣe irun pípé pàtàkì púpọ̀ ṣùgbọ́n irun pípé yẹn àdéhùn yẹn bẹ nínú àwọn ẹ̀rí tí ń fi hàn wá ìbò gan-an ló ti bófin mu kíkà pè rùn ìbò ni òsì ti tọ́ kíkà pè rùn. ìdẹ́yìn ìrún ọdún méjèèjì tí máa mú kọ àwọn ọdún yàrá mu. Eidul Adha àti Eidul Fitr bá ní túmọ̀ rẹ̀ yorùbá Eidul Adha ọdún léya ẹlẹ́kẹ̀tì ńkọ́ Eidul Fitr ọdún tunu àwẹ̀ hmm. tọ́ àgbà wọlé agbatẹlẹ́kẹ̀tì wọlé ẹlẹ́kọ̀ọ́kọ́ àgbà wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ilé yá ilé wò lọ yá ẹgbẹ́dẹ́ lágbára ni wọ́n wọ́n sọ ní yorùbá. أضحى أضحى إنه في إيه؟ أضحى إلي يقال ذلك ليا أضحى ليا يواني سأقول هوني سأقول ليا إليا على كل حال lókè àwọn ìṣẹ̀lẹ̀ máa tọkọ ọdún ńlá ọdún kékeré iná sọlẹ̀ ìdí ní ńlá kí lọ́ sọlẹ̀ ìdí kékeré má má ọdún ńlá kọ̀ọ̀kan ọdún kékeré kan gbogbo ẹ̀ wọ́n dọ̀gba ọdún kékeré tó wà lọ́dún jọ jímẹ̀jímẹ̀ àmọ́ gbogbo àwọn ọdún méjèèjì ọdún ńláńlá ni wọ́n tọ̀ sábà wá kírun ẹ̀yìn kò bá jẹ́ ẹ̀yìn kò bá jẹ ẹ̀yìn tó ẹ̀yìn ti mọ̀ pé àkójọpọ̀ tó bẹ̀ jù fún àwọn mùsùlùmí yàtọ̀ sí hajj oná làkójọpọ̀ wọn fún ìran ọdún méjèèjì ẹ ti mọ̀ wípé ìpèpè lọ síbi irun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sọ́jà àkójọpọ̀ tí kò fẹ́ lọ títí ìpèpè máa wáyé ẹ̀wọ̀n àwọn sọ̀rọ̀ wá tó fáwọn. àwọn wákàtí márùn à ń pèpè fún sọlátù jùmùà à ń pèpè fún. kí ló dé tá a ní fi sọlátù làyídẹ́yìn ká fi jọ ẹgbẹ́ sọlátù jùmùà yẹn máa ń pọ̀ nbẹ̀ ju ìrun wákàtí márùn lọ. kò túmọ̀ pé wọn ni máa dáadáa wá tù yókù sílẹ̀ o. iye mọ́tíláṣí tó ti kírun wákàtí márùn-ún ọ̀pọ̀ jọjọ́ ju iye àwọn mọ́tíláṣí tó ti kí sọ̀lá tó jùmọ̀ àlọ́. gbogbo àwọn mọ́tíláṣí tó ti kí àwọn sọ̀lá wá tu àkókò márùn-ún yẹn ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ tó bá ti jọ jímà àwọn èèyàn ní kí wọn ní wọn ní ti sọ̀lá ti mẹ́ẹ̀ kálukọ́ lọ sí masjidul jami' mọ́tíláṣí tó bá ti kí jùmọ̀ káwọn yóò lè bá wa ti sọ láti ojú mọ àpè wọn títí máa fẹ́ ti sọ láti rẹ̀ ilé náà bọ̀yẹ́ ká pè wọn. ọ̀sẹ̀yìn nítorí pé jábìrì fún sámúra yìí ọ̀kan náà sábẹ́ ní rọ́bì ìlú àwọn ó lóun kí sọ láti rẹ̀ yìí pẹ̀lú ànábi sọ̀rọ̀ wá àti sẹ́sà kìí kìí sẹ́ méjì wọ́n ti الإقامة يعني كان تقول لا تواما سي tí ìmáàmù bá ti dé sọ̀láàtù bẹ̀rẹ̀ náà ni tí ìmáàmù bá ti dé sọ̀láàtù bẹ̀rẹ̀ ni. akọ́kàn nínú àwọn aṣíwájú gẹ́bí abdullahi ibn zubayr radiyallahu anhuma àti muawiya ibn abi sufyan radiyallahu anhuma. Umar ibn Abdul Aziz rahimahullah àwọn sọ yìí pé á pè é kò burú ká pè é kátó kí sọ̀rọ̀ àtúlẹ̀ ilé kátó sọ ẹ̀kọ́ àmọ́ wọ́n nítorí kò sí ìyàtọ̀ pípọ̀ láàrin sọ̀rọ̀ àtúlẹ̀ ilé àti sọ̀rọ̀ àtúlẹ̀ jùmọ̀ torí sọ̀rọ̀ àtúlẹ̀ méjèèjì gbogbo wọn tó ní rákà méjì èkíní kejì kẹta àwọn sọ láti ìsìn ní kótóbà bó tilẹ̀ jẹ́ pé kótóbà ti júmọ́à ó máa ń wá síwájú ọ̀sọ́lá ṣùgbọ́n kótóbà ìdẹ́ ó máa ń wá lẹ́yìn ọ̀sọ́lá torí rẹ̀ wọ́n pè é. kò sẹ́yìn nínú tí wọ́n sọ nítorí pé ààrí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn sàábí tí wọ́n gba ìgbà wá wá wọn lánàá bí kì í ṣe bẹ́ẹ̀ wọn ò ní kó ṣe bẹ́ẹ̀ ìrẹ̀ kò sáyè láti ṣe bẹ́ẹ̀. níta máa ń sẹ́ni pé tí ìmáàmù bá ti dé ìmáàmù lè sọ pé ìsẹ́wù ẹ̀dùn dọ́gba ìsẹ́wù tí ìmáàmù bá ti sọ̀rọ̀ kálukú dúró dọ́gba Allahu Akbar ìrún bẹ̀rẹ̀ ilé yẹn ti tó. ìlà pé ẹnìkan mi ni wọ́n á gbé gbogbo ìsọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀tú sákòkòdọ́gba bàbá ìmáàmù ti dé la pàtó tí ìmáàmù bá ti dé ọmọ àwọn àtúbọ̀ kálá sọlá ti bẹ̀rẹ̀. apá kan nínú àwọn olùmọ́ni tá a bá sọ pé àsọlá tó já mi á kò burú àìsàn pé lẹ́yìn náà kò sẹ́yìn. alḥafiz ibn hajar nínú Fathul Bari wọ́n ní sábà tó pé as-salatu jami'a ó ti tó ọ̀dà kọ̀tẹ́rì kọ̀nà. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kí wọ́n wí bẹ́ẹ̀ ní salatu kusuf ṣùgbọ́n wọ́n sọ fún ọ sọ bẹ́ẹ̀ ní salatu al-idayn sábàbí tó ti mú wọn kó tí wọn sọ ní sọlá tó kò tó ó ń bẹ ní sọlá tó máa ń dẹ yẹn ni pé afẹ́kẹ́yàn káwọn èèyàn tó pọ̀ fún péjọ kọ̀ kírun ètò ti ti mú wọn lọ́dọ̀ tí wọ́n sọ ń bí ẹnu ọgbà káwọn sọ pé wọ́n sọ eré rẹ̀ àdìsọ àdìsọ àsọ̀rọ̀ tó jẹ́ àmì á láwọn bùnmí wọn tó gbà sọ̀rọ̀ ẹ̀ bá àdìsọ. nígbà tó sọ ọlọ́ àti fúnà ti ká sọ ọ́ tẹ́lá ti kọ́ ọlọ́ wọ́n ti wà tó mọ̀ pé níta ló ti bẹ̀rẹ̀ tó àbùkátà rẹ̀ tó eléyìí bá ti ṣe máa ṣe fún sọ̀dọ̀ àti láyé dẹ̀ ìjẹ́ tí ọba wa tọ́ ká pè wọn kò tó ká ṣe fáwọn tọ́ ومعاذ بعد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر كله ilé ìjọba ìfi polongo pété òní ni o ọ̀nà ọ̀sọ̀ tẹ̀lé kíkí sẹ́ẹ̀tì sí ọ̀dà tí o bá sí ẹnìkan lè wá máa ṣe ìtìjú fáwọn èèyàn. nítorí pé ìmáàmù dé a rọrùn kátà bẹ gbọ́jọ́ náà ní ti ìmáàmù láti kírun tó kóso kótóbà wàhálà. ẹ anigiri kẹta bẹ sọ ẹ wa mùsùlùmí ẹ gidi kẹ ká ti wà abẹ bọ gbàtí ìmáàmù bá sọ kótóbà tó tọ́ ọba lè má sọ. eléyìí àwọn ọmọ ojútùú eléyìí sunna anabi tọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ló máa ń fẹ́ fira rẹ̀ hàn especially bí tẹ́sán ti yé wọ̀nyí tó bá ti jọ ayé kálukọ́ fẹ́ fi gbogbo lọ́ mọ̀ pé chief kìnnìkan chief ladan tàbí chief ladan kọ́ á lọ sí rí ìkọ́mọ̀tì kankan sọ́sọ́ wọ́n mọ̀ ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ bá wá di lọ́nà gbogbo àwọn kan wọ̀nyí kí wọ́n kí wọ́n ní kí ló fẹ́ lọ sí ní ọ̀. tọ́wọ́n mọ̀ wò pé ó yẹ kẹ́ ẹ fún láì gbogbo àwọn kan wọ̀nyẹn pọ̀tọ́. tọ́ ètò sẹ́kù onígbèsè lè máa ń gbàdé sọ lọ́wọ́ àtúwọ̀rọ̀ náà yọ lọ lọ́wọ́ àtúwọ̀rọ̀ ẹlẹ́yìn náà kò máa bídí àná táwọn ìbá ti ń gbóhùn ìmá. kí ló kù kò sí tó kù ju kókó náà tó pẹ̀lú àwọn èèyàn lọ. tí màá bá sọ lọ́wọ́ àtúwọ̀rọ̀ náà kíkà lóko ṣe ọlọ́run láti mọ̀ pé súnà ni pé àbẹ́ gbóhùn ẹnìbọ̀dì àfìtì máa lọ́pìn ìgbà tí òun ìmáàmù bá ti lè ṣe kíni tó bá ti lè kárí. tẹ́lẹ̀ jẹ́ àdéhùn alákòókò fún wa. nínú tuntun fi hàn ìgbésí àdéhùn jábìrì fún ìsámúra mú wa òun náà lòdodo òun náà lọ̀nà tá gbọ́dọ̀ tẹ̀lé. هنا يقبوامي تسمى لدى البخاري المسلم تسمى عبد الله بن عباس رضي الله عنهما أتي الأمين هنا وصابي wípé bẹ́ẹ̀ náà ni anabi sọlá àtúnà wọn kì í pè ń wọn kì í ti ṣe ìpamọ́ síwájú sọlá tó ẹ̀yìnlẹ̀ yìí. kí ló tó kù kò sí tó báyà yìí ti délu kan rí wọ́n ti máa pè ń síwájú sọlá tó ẹ̀yìn láti máa ń ṣe ìkọ́ àmọ̀ síwájú sọ láti rà yìí bọ́yá rírí tẹ̀ bá rírí àdúgbò fọlọ́ tẹ̀ bá rírí ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún àmẹ́kọ̀ fún ọ lọ́nà tó dáa tó ń fi gbọ́ tó ń fi gbà ẹ̀ ní pọ̀ lọ́nà tó ń tó aka hárí ṣá ẹ̀ ń ṣe ibà ẹ̀ dàpọ̀ ẹ̀rí la lè lò fún torí ìlú tiwa àwọn tí gbẹ̀sìn yèdè wọ̀ débẹ̀ kápẹ̀ kápẹ̀ ọ̀rọ̀ síwájú sọ láti ráyè gbọ́dọ̀ àti lè rẹ́rìí fún torí ìlú ti wá àwọn èèyàn tí ìgbẹ́sìn yé débẹ̀ tí fi ṣàlàyé fún un. ẹ̀hà ìlú ọ̀gá lọ́sọ̀ pé tí wọ́n á ẹbí báyìí gẹ́gẹ́ à ọ̀sẹ̀ olè yọ ọ́ lọ. lè yọ ẹ́ tọ̀ ọmọọba yín lẹ́nu lẹ́nu ẹ mú àwọn ẹ̀rí tá a lè lò fún ọ wá. sẹ̀wọ̀n láti bá ti ń ṣe kíní kan lára rẹ̀. ṣé àdéhùn eléyìí ni àdúgbò àwò òkútó ti kó yé e, inṣàlá ó ti kájí tí wọ́n fi mọ̀ pé táwọn ti ń kọ́ ọ̀dà. ẹ̀gbọ́n mi wá wá láti ọ̀dọ̀ Abu Qatada radiyallahu anhu nínú àdéhùn kan tó gùn nígbà tí olú wọn lọ àwọn sàbí pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam. nígbà wọn ají anabi wa sọ fún Bilal wípé kó pè wọn anabi sallallahu alaihi wasallam wọn akírun bẹ́ẹ̀ bí wọn ti sẹ máa kí lójoojúmọ́ àlèmá mùsùlùmí wọn gbà wá ẹgbà wáyé ẹ̀kọ́ tó pọ̀ wà nù nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ náà ní wípé ẹ̀mí wa kò sí wa ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀mí tẹ wá rí yẹn bẹ́ẹ̀ bá ti lè sùn pínrín báyìí ọlọ́run ọba ti gba ẹ̀mí yẹn tọ́lọ̀ ẹni tó bá wá wu ọlọ́run ni ó dá ẹ̀mí padà sí lára pé kó tó máa bẹ lára rẹ̀ dìgbà tó ń dà fún màá jí lago méjì síta méjì máa ń ọ̀rọ̀ àwọn tí ò lérò rẹ̀ o màá dí láago méjì insha Allah ọ̀nà bàbá gbà fún mi màá dí láago méjì àmọ́ màá dí láago méjì náà ni torí kí ni aláàmú mẹ́ta mo gbé sígbè tẹ̀mọ̀ pé ọlọ́run ọba nìkan ni ó jí ọ òsì bá làmù tẹ̀lé dúdú ọlọ́run ọba fẹ́ kó jí òní jì Allahu yatawaffa al-anfusa hina mawtiha. والتي لم تمت في منامها فيمسك التي قضى قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى ọlọ́run máa gba ẹ̀mí èèyàn nígbà tákòókò òkú rẹ̀ bá ti tó èyí tákòókò òkú rẹ̀ bá ti ti tó fún gbogbo ìgbà tó bá sùn ọlọ́run gbẹ̀mí rẹ̀ èyí sábòkò kú rẹ bá ti wá tó kẹ́ pé ojú oorun ni wọ́n gbà lójú kú ọlọ́run ní sọ ẹ̀mí rẹ lẹ. èyí tó wá jẹ́ pé kìí sọ oorun yẹn lọ́lọ́run bá kọ pé ó sùn káyìn ọlọ́run tún dẹ́mi tiẹ̀ padà fún un tètè yóò fi dà kó lọ́lọ́run dà fún un. anabi sallallahu alaihi wa sallam àwọn náà tí wọ́n bá sùn. gẹ́gẹ́ bíi tiwa náà ni bọ́lá wọn bàbá ní kí wọ́n jí náà ni wọ́n jí ìgbà tó lọ́wọ́ bàbá ti kọ̀ pé kí wọ́n jí náà ni wọ́n jí tòǹtìgbà àwọn ànábì ọlọ́run lóbi dórí ànábì ju wọn ló máa ń sùn ọkàn wọn ìyẹn ni pé wọn wọn èyí fìgbà kan jẹ àkọ́nfọ́ra yálà wọn wà lójú fò àbí wọn sùn torí ẹ anabi wa yìí sallallahu alaihi wasallam ní ọjọ́ yẹn wọn ń darí bọ̀ Ọlọ́run sàbẹ wọn á dé àyè ibì kan wọn lọ yẹ kọjá pé bẹ́ẹ̀ ni àwọn ó sùn wọ́n wá fi lé Bilal lọ́wọ́ síwọ̀ Bilal tó bá ti di ní àkókò báyìí báyìí báyìí o lákòókò òun bá tó kò jí wa tàbí kírun eléyìí tó túmọ̀ sí pé kò burú ká fi ẹnìkan ṣe ẹni tí wọn máa mójútó àkókò tí ó di àwọn èèyàn yòókù nígbà tá à ń bá ń fẹ́ láti dìde eléyìí tí o túmọ̀ sí pé wọ́n má sùn rárá o wọ́n náà sùn ṣùgbọ́n a ti mọ̀ ẹ́ pé bí gbogbo yẹn bá lè sun wákàtí mẹ́ta gbáko bóńbà ti sun wákàtí méjì àbò tó nítorí assignment ti ń bẹ pẹ̀lú ẹ̀ ti ti kápẹ́ ẹ̀ ẹ̀yin náà kúkú mọ̀ pé nínú ìgbésí ayé wa tó fi dùn ní èyí tó wọ́pọ̀ jù ó ní pé àwọn pèrúnpèrún wọn kì í sùn wọra gẹ́gẹ́ bí àwọn aṣíwájú àwọn èèyàn kí ọ̀rọ̀ àwọn ìmá. ọ̀pọ̀ àìmọye ìgbà ní máa jẹ́ pé ohun ẹni tí ń pèrún lójú gbogbo èèyàn tó fi dórí ìmá. torí báwọn ti wá fẹ́ jọ ẹni tí ń pèrún tí ń wọn nítorí pé ẹni tá a fọkàn tán lórí àkókò ilẹ̀ ní ti ń pè ọ́ kò ní jàmbá bákòókò bá ti tó báyìí ló pè ọ́ yàtọ̀ sí ìmọ̀ wọn bá ti pè ọ́ òun mọ̀ pákòókò òun náà dé mi torí ẹ̀ wọ́n fi lébi la lọ ewu jẹun ṣùgbọ́n tó yàn lẹ́nu ẹni tá a ní kó jí wa òun gbé lọ àwa tá a ní kó jí òun mú wa lọ nítorí kó téèsì kọjá pé ẹni tó ní tọ́ ọ bá ti jí mi ó síwájú rẹ̀ jì kọ́lá ló ti yan náà fílà bíi rákà mẹ́wàá tí ó tuntun rí pétọ̀ àsìkò tuntun kù àbò mẹ́rin ò tí ì lù kótó wá jí wọ ní kọ́tà àtàkọ́ pé sàlámù àlùkùn ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ báyìí náà fìlà. síbẹ̀ ní ti ní ẹ̀mí náà rí pé mo ti tú adé náà mo ní kí n jẹ́ iná. subhan torí ẹ̀ ànábi sọ wá sí náà ojú ẹnìkan nínú àwọn èèyàn kò jí bíláàlì gan-an tí wọ́n ti sọ pé tó bá ti gbà báyìí ti wà kò jí. gbogbo adé pé ríran kankan kan òun àti gbígbóná rẹ̀ ńlójú wọn gba tó pa wọn. Ẹ̀kọ́ olùdé yẹn sùn sílẹ̀ mọ́ tó rùn yọ kéèyàn tó jí. Òórùn tó ti wá yọ, òórùn tó ti gbóná, ó túmọ̀ sí pé a kàn pẹ̀. Gbàdúrà jí, àmì sọ̀rọ̀ àti ọ̀nà ẹ̀kọ́ ta jí. Wọ̀bìlá kí ló dé kí ló Ilé ìtumọ̀ sí pé ẹ má dájọ́ kẹ́tù síwájú láti ìjọ tó ti mú ọmọ wa ni mo ti rójú ọ̀hún ti fọ́ ọmọ alẹ́ ìfọ̀rọ̀. ajá abilérè bàbá náà kò ní fa. èpè ní ọgbà kan ní ìhà. ẹ máa ti wádìí bíkọ́ ìwádìí yóò máa ṣàfihàn tí òye yóò ti yàn lálàáfíà oníjó mẹ́rin tí ì sọ̀dá lọ́tà oníjó sọ̀ rẹ̀ pé èmi ti lágbájá ní màá wá di lọ́dọ̀ rẹ̀ pé kíni kó a kó sí mi mú. àwọn ah, olùbílẹ̀ àtàwọn jàìlíyà ni ẹ. àbí kí n sọ fún un lágbájá pé kó dí mi kó wá lọ sùn tí ọmọ kọ́ ẹ kó ń dún títí lè má ní. ẹ dákun bàbá èèyàn ló ná orí òpó náà tí ọba sùn. tọ́ ànábì kẹ́yìn yẹn tó wá àlùfáà lọ kí ló dé wò ló jẹ ìwọ fìlà dáàtì nípa ojú wa ó ní à ní tó mú ẹ̀mí yín lọ náà ló mú tèmi náà lọ tó tún ní di kọ́mẹ́ǹtì mọ́ ní tó mú ẹ̀mí yín lọ ló mú tèmi náà lọ ìtòlú pé ẹ̀mí bàbá ti sùn ẹ̀mí ti lọ bọ́lọ̀ bàbá rìlíìsì ẹ̀mí tọ́ adìnnú àwẹ̀ tíyàwó rẹ̀ ọ̀ adìtọ̀ dalérú tẹ̀kúkọ̀ dáná láti ṣe kí ni kó láti máa gba àwọn ètò ní. mo ti kí lọ fẹ́ ó ti lọ ìkẹta nínú rọmọdún àbá ẹ̀mí ò sí lọ́dún èèyàn wọn lọ́ọ̀ lọ wà ẹ̀yin náà máa sọ̀rọ̀ sẹ́ẹ̀tì rẹ ní ìsìn tí wọ́n sẹ́ẹ̀tì àlámù rẹ lójoojúmọ́ kókó máa jí ọ ìdá fọ́ fọ́ tààtì tírí tírí tààtì lójoojúmọ́ náà ń kọ̀ǹpláì àìmọ́ ìgbà. sẹ́kì pọ́tàtì ló ní kí sẹ́ẹ̀tì ojú ọ ọkọ̀ tí wọ́n lọ́jọ́ Allahu akbar Allahu akbar qad qamatis salatu qad qamat á ah! ọkọ̀kọ̀ wù á sẹ́ẹ̀tì ẹgbẹ́ tí ẹnìkan gbé kú ní àlám sẹ́ẹ̀tì eh, tó gbé sí ni pé wọn ò gbé kú ọbẹ̀ sọ àtẹ̀jú mọ́lẹ̀ kó ojú mi lórí ó ti ọ kí kọjá fún gbà mí ó lè jẹ́ pé wọ́n gan ibi tó ti sùn lọ sí i. ọwọ́ anímọ̀ pé wọ́n kan lọ pamọ́. orí ẹ̀ ilé ìwé náà wá pé ọlọ́run ọba ni tó bá wù láti rè léde ẹ̀mí rẹ̀ lórí léde ẹ̀. àmọ́ ọ̀rọ̀ pé ní ti jí náà ni irọ́ ni o irọ́ ni. torí ẹ̀ ni bilal sọ pé ẹni tí tó mẹ́mi lọ tó mẹ́mi tèmi náà lọ gbogbo kò pọ̀ tẹ̀tẹ̀ kankan tí kò pa àbáwí èèyàn ọ̀sẹ̀ ọ̀ wà máa báwí. ọ̀fẹ́ kó láìpọ̀rọ̀ ni nítorí pé ẹni tó bá wí ló di wọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mọ́tò kọjá ẹnu àlà àmì yàn ṣẹ̀ rárá wọ́n fẹ́ máa bá wí gbígbẹ́ ah, nígbà tí wàá mú tẹ lọ ọmọ kọ́ wa sọ́mọ pé á ah, ẹ̀fẹ́ sọ̀dá láìpọ̀rọ̀ tó bá ti hàn pé yàn ṣẹ̀ ẹ má kọ̀mẹ́ntì Ànábì sallallahu alaihi wasallam wọn ni dìde dìde ká kúrò níbi tá a nítorí pé bíi dáwà yìí àṣetọ́nù ti sùn pẹ̀lú àwọn èèyàn bì òun náà sùn bì olórí wọn fọ́nù fọ́ra eléyìí túmọ̀ sí pé àìtètè jíṣe tọ́lọ́n àìtètè jí lọ kásùbà tí wọ́n bá kí ọ pé tó di ire mọ́dà o láṣẹ kàkó di ire nítorí pé oorun tó sùn yẹn tó fi jí yẹn sẹ́mi pé kàdé àṣetọ́ni tọ́kàn mọ́ tọ́kàn mọ́ mẹ́tẹ̀ẹ̀ta yun tó sì ń ṣépè fún ọkọ tó sùn ìpè rẹ̀ sẹ̀ ó ní kó o sun àsùn fanfantẹ̀fán kọ́ ọmọdéde tòótọ́ bá ń jí lẹ́yìn ìgbà tó rùn yọ wọ́n á ní àdébí ẹlẹ́dìrè torí de eléyìí eléyìí tí màá ti ké wọ́n ní àṣetọ́ni ti sùn láyé ibi tá a wà yìí kíkàlùkò dìde ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ mẹ́ o wípé ibi tí ètò burú ti ṣẹlẹ̀ síyàn kọ̀ ẹ́ kéèyàn máa dún bẹ́ẹ̀ ibi tá burú bá ti ṣẹlẹ̀ ẹ má máa dún bẹ́ẹ̀ kí ẹ ti sẹ́rí nípa ibi tí ọlọ́run bá ti kó ìparun bá abúlé tó síwájú àwọn èèyàn kó erin wá wó kàga àgbẹ̀ ní wáádí almuhassir ní ẹnu àlá mìíràn tí mo tẹ̀lé fàbá yìí. tí alálàájú bá ti ń bọ̀ láti mo tẹ̀lé fàbá ti ń bọ̀ wá mìíràn sunna ni kìtọ́ ọba ti dé wáádí almuhassir yẹn wà nígbà fọ wáádí almuhassir. kọ̀ yára kọ̀ yára ti ti ń lọ tẹ́lẹ̀ torí pé wáádí làdá ojú dòbí tí a ti sọ̀kalẹ̀ sáwọn ọ̀daràn tó yẹn ni pé ibi tá ìdá bá ti ṣẹlẹ̀ ẹnìkan aláìdá olówó àwọn àna aṣọ àti kí àtúgbà á àìdá ńlá ni torí inna salata kanat ala al-mu'minina àwọn ọmọ òkú torí ẹ̀kẹ́ kó mẹ́rin bákan náà ẹ̀rí ìtàn ọkùnrin tí wọ́n lọ pààyàn ọgọ́rùn-ún tọ́bẹ̀ sọ̀rọ̀ àforíjì tólùmọ̀ yẹn wá sọ fún pé kó fi ìlú yìí lẹ̀ ọlọ́run foríjì àmọ́ kó fi ìlú tọ́ wà lẹ̀ kọlọ síbi báyìí báyìí báyìí báyìí sẹkọ bẹnbẹ náà ewu bi tí ọba dá ìmọ̀ bi tí ọ̀dá náà ẹni bá ti bẹ̀rẹ̀ sí dáadáa kó fi bi tí ọ̀dá lẹ̀ sọ àná mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbò sẹ́lẹ̀ ẹ̀ka kó mi wọn á rìn tó àjò. tó bá jẹ́ pé ọ̀ pàtàkì ká fi bi táyì dá ti ṣẹlẹ̀ ẹ̀lẹ̀ àsìkò òórùn àti kọjá ó ti kọjá bá tàbí kó òórùn bí yọ tó a ti mọ̀ pé àsìkò òórùn àti bá máa kọjá ní kété tí òòrùn bá di ọ. tí ọba wa pàtàkì tí ọ̀bọ̀ wá pàtàkì sí ká fi bẹ́ẹ̀ lẹ̀ síbí òun lọ ẹ̀ka kọ́kọ́ kí sìbánabi sallallahu alaihi wasallam sọ nínú hadithu Abi Sa'id al-Khudri radiyallahu anhu ìgbé man nasiya salatan aw nama anha fali fali yusalliha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik. ẹni tí ọba gbàgbé kírun kan aborun ló gbé lọ sí òjò kì í kọ́yà tètè kí o ní kí atọ́bára tiẹ̀ ní kí atọ́bára tiẹ̀ báyìí fáwọn tó wà mẹ́rin fáwọn tà pé. ìgbà tó yẹ kó kírun ní bẹ́ẹ̀ dídá ìdí wọn bẹ̀rẹ̀ sí kírun ṣùgbọ́n tí bẹ̀rẹ̀ sí ànábì ní káwọn kò bí ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá mẹ́mẹ́ o bí tàbí bá ti tẹ̀lé ẹ̀mẹ́ tó kún bẹ́ẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀mẹ́ tó kún bẹ́ẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ tọ́ nígbà tí wọ́n á lọ tí wọ́n rìn síwájú ànábì ní wájú sọlá àdìsẹ́lẹ̀ wọn á kírun ṣùgbọ́n kó tó kírun bìlá ló pè ọ́ ìrún tákùkù rẹ̀ ti lọ tá a sùn gbàgbéra táàkì àwa dìde gbàtà bẹ́ẹ̀ kí wọ́n tún ká pè ọ́ eléyìí túmọ̀ sí pé tó bá kó ohun ló gbé ẹ lọ ìgbàgbé ló mú ọmọ kírun lákòókò rẹ̀ ìdíwọ́ kan tó kọjá agbára rẹ̀ ló mú ọmọ kírun lákòókò rẹ̀ èyí sọ̀dà rẹ̀ lópin ìgbà tó bá ti pé ní kí atọ́ bá rántí àbọ̀ dájú lójú oorun àbí tiwọ́ yẹn bá kú yéé ṣe tiwọ́ wọn ti sẹ́ òun fẹ́ de bóòtù yìí o yéé ṣe tiwọ́ pé mo kú sumẹ́ntì kalẹ̀ ìfẹ́ kọ́ gan o yọba fẹ́ kọ́ gan o ẹ̀ rọ́bì lu ọmọ bàbá náà tó nítorí di eléyìí báyìí tí ìdíwọ́ bí ìdíwọ́ kọ́ wa ní mọ́tò ẹ ṣe ṣe kí dírẹ́fà ojú kò dúró ọ̀daràn kan ní eléyìí bàbá ti dúró ẹ̀ eléyìí fi hàn yín pé ńgbà tí ìdíwọ́ yẹn bá wà tí ìdíwọ́ bá kú tó bá kí wọn ọ̀sẹ̀ lọ. ó sì fi hàn yín pé ìrún tá a fẹ́ kí látàrí pé ìdíwọ́ òde ká kí lákòókò rẹ̀ gbogbo gbàtà bá fẹ́ kí lákòókò rẹ̀ bá wà. ìgbàgbé tí ọ ọ̀ràn tí kírun ìgbà tó bá fẹ́ kí àdáàbò ló ń kí kéde kọ̀ọ̀bọ̀ òun kí lákòókò rẹ̀ kéde kọ̀ọ̀tàbí. bákan náà tó sùn lọ gbà bá di àkókò òun lọ́dọ̀ tiẹ̀ torí láyé pẹ̀lú ìfowópamọ́ ńlá ìgbà tí wọ́n ti sínú ìgbà tó ń sùn náà sọ pé àná ìmú láyé tó ti ọ̀wọ́ ilé ìgbà tó pọ̀ ẹni tó ti sùn ọ̀rọ̀ náà àlè dojú rẹ̀ kọ́ ipò bá ti gbé lọ kò sẹ́mi lára rẹ̀ náà sọ náà النائم حتى يفيق àbí حتى يستيقظ ẹni tí ń sùn títí tí ó fi jì sẹlẹ̀ ìdìyàn wá pé ẹni tó sùn yẹn ìgbà tó bá jí àkókò òun lọ́dọ̀ tiẹ̀ ìgbà tí ọwọ́ ají sí àkókò òun ti lọ ìgbà tó ọ̀rán ti sí àkókò òun ti lọ tó bá fẹ́ kí wàá pè wọ́n ní kí bìlá ló pè ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lórí pé tákòkò òrùn bá fi bọ́ ọmọ alọ látàrí òrùn ìgbà tá a bá fẹ́ kí kápẹ́ òrùn. ṣùgbọ́n tẹ bá ṣàkíyèsí àdébì ẹ̀rí pé ni wọ́n pè òrùn nítorí pé gbogbo jàmá ni ò tí kí òrùn gbogbo jàmá ni ò tí kí òrùn wọ́n pè òrùn. àdébì ń bọ̀ tí ó tún sọ fún wa pé èèyàn kan náà fúnra ara rẹ̀ òun náà lè pè òrùn àmọ́ báwo àti nígbà wo. ibi báyìí gbogbo jàmá ni àǹfààní mi tó tún wà mẹ́ni pé à ń pèrún nínú àǹfààní tó wà fún òun pípé ni pé à ń pèrún láti pẹ́ ẹni tí ò tí ì wá kó lè bá wá ṣùgbọ́n ní ìsìn ìrún tí wọ́n fẹ́ pè yẹn kò sí ẹlòmíì tí wọ́n expect pé ọ wà ọwọ́ àwọn tó ti wà ń bẹ̀ náà síbẹ̀síbẹ̀ wọ́n tún pèrún torí ẹ̀ eléyìí náà túmọ̀ sí pé gbogbo ẹni tó fẹ́ kírun tó wà nù rọ̀ ẹnì kó tó wà bẹ́ẹ̀ lè pé sáà ní ìdíkà tó pèrún á ní ìdí lórí irú àwọn ẹ̀rí báyìí kò sẹ́nìkan tó kún ákírun pẹ̀lú wọn mọ́ àwọn ẹ̀sán ti wáyé náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ló fún pèrò tó ń tipa gbogbo òun yẹn ti lọ látàrí òun tó wọn sùn. tọ nítorí pé a ti sọ nínú àwọn àǹfààní ńláńlá tí ń bẹ fún òun pípé òní ìrún pípé sha'iratun min sha'a'iril Islam àmì kan nínú àwọn àmì tí ń ṣàfihàn Islam. ẹ̀yin wá ní àmọ̀ kírun ní gbẹnu lọ ẹ ti máa wá lé kálukú kan wọ ẹ̀ kírun a àpò yín lọ dàn torí pé ń gbé àmì Islam pamọ́ ẹ̀fẹ̀ kí wọ́n mọ̀ pé Islam bẹ́ẹ̀ ló wá. nínú àǹfààní tuntun àbúkẹ́ kírun yàtọ̀ sí pé kẹ́ni tí wá òun náà ní ibi ẹ̀lẹ́ ní jìnnà ẹ̀lẹ́ àṣetọ́ ní jìnnà inna tèmi tẹ̀ máa ń pèrò yóò túlẹ̀ tẹ́bá ti parí ìrùn yóò tún wá tẹ́bá bẹ̀rẹ̀ kọ́mọ yóò tún túlẹ̀ tẹ́bá ti bẹ̀rẹ̀ sí ní kí sọ̀lá èèyàn bẹ̀ pé kí ni ìbá bí dáa láti sọ ògùn èṣù àṣẹ̀bọ̀n bí ká máa pèrò gbòògbà ká sábà dàgbà wọ́n ọ̀gbọ́n wọ́n wọ́n gbọ́ ẹ̀yọ́ àmọ́tọ̀ ẹ̀sìn mọ̀ ẹ́ tí ìbá ti bá kúkú òun bá ti wọlé tẹ́ máa ń pè òun kí lẹ́yìn ṣe ẹ̀kọ́ gbára gbóná ni ẹ̀ ń practice. eléyìí túmọ̀ sí pé a máa pè wọ́n nítorí àwọn àǹfààní rẹ pẹ́tẹ́ ti ń bẹ fún òkèké kí ẹsẹ̀ tó ń bá fẹ́ pẹ́ ẹni tó ti wà láta. wọ́n á ní kíbi láàlú pé ẹ̀rùn eléyìí túmọ̀ sí pé habọ́rán wà dábàrán olùpẹ̀rún ànábìsọ̀lá àtàlà mi bìlà wọn bá wà lé wọn bá wà lórí rẹ̀ ipò bilal ga bí ọ̀gá ọ̀gá púpọ̀. tọ́ ẹ̀yin ti mà ẹ bilal síwájú islam ẹrú mà ní ẹrú tí wọ́n ń sá sóòrùn tí wọ́n ń di ẹrù léláyà nítorí kó gba islam tó bá ti ní ahadun ahad àlọ́ kan ṣoṣo ní Allah ọ̀kan ṣoṣo ní Allah yóò jẹ́ ó ti tó tọ́ ọba tọ́ ọba yé sọ gbólóyìn ká tó tu ọ lẹ́nu. Abubakar ti wà ára lọ́bí ọ̀gbọ́ àbáyé. Wọ́n mú kó olùkọ ẹrú wọ́n sọ̀dọ̀ kí wọ́n sọ̀dọ̀ wọn o, wọ́n sọ̀dọ̀ ọmọ Báyìí, ẹ wá wo Bìláàlù tàná, wọ́n mọ̀ sí yàtọ̀ sí Bìláàlù tó ti pé wọn fẹ́ gbóhùn rẹ̀ kọ́sọ́ ahadun ahad. di túláàsì fún gbogbo àgbáńlá ayé gbà islam àwọn gbìyàn ga ẹ wò báyìí gbàgbọ́ sí pípẹ́ rẹ́ẹ̀kì àwọn ọ̀sẹ̀ bọ́ yóò kú lẹ́kẹ̀ẹ́ tó yóò kú sọ́run yóò kú mọ́tò wọn gbé abáyọ súnmọ́ yín bàbá sáwọn alala àwọn tí wọn bá ti ń bọ̀ wọn lè gbé àbá rẹ lórí ẹ̀rọ ìlú máa ń ìyẹn wàá mọ̀ pé kí ló dé tó wọn gbọdọ̀ máa bọ̀ tó kí ló dé tó wọn gbọdọ̀ náà ẹ̀ ẹ̀ wọn ò sí wáyé ẹjọ́ kúlẹ̀ yìí fa ilé tí wọ́n gbé islam dá Bilal di èèyàn pàtàkì lójú ayé rẹ̀ àti lẹ́yìn ikú rẹ̀ rọ́bì yìí lọ́wọ́ àwọn àyè wọn á ní kí bilalu kírun ànábì bá kírun sábà wọn sọ kó ti kọ́ ọmọ àti mà kí wọ́n ti kọ́ ọmọ náà sábà ti kírun ẹ ti kọ́ ọmọ kẹ́tọ́ kírun. tó sílé yìí túmọ̀ sí pé irun tá a kí lákòókò rẹ̀ nítorí oorun tá a bá jí tá a fẹ́ kí a pè wọn fún tó wá túmọ̀ sí pé irun tí ìdíwọ́ mú ni máàkì yàtọ̀ sórun bí ogun bí ìgbàgbé ṣé irú òun yẹn náà tá a bá fẹ́ kí tá a pè wọn abáàdé pè wọn láìsẹ̀ àtúnpè wọn títí wọ́ bí ogun tó bá mú yín má kírun lákòókò rẹ̀ ìgbà tẹ́ bá fẹ́ kí ẹ̀tún pè ọ́ pàápàá jùlọ tó bá jẹ́ pé jẹ̀má lẹ fẹ́ kí gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam ní ọjọ́ Ghazwatul Ahzab ọjọ́ ogun Khandaq tó ti bá àwọn kèfèrí wọ́n dí ànábì lọ́wọ́ wọn ò jẹ́ orí áfíríkì lákòókò rẹ̀ títí tóbi di fóònù wọ̀. النبي صلى الله عليه وسلم يشغلون عن الصلاة الوسطى صلاة العصر ملأ الله قلوبهم وقبورهم نارا ọ̀pọ̀ ẹ̀rọ ti bá wa láti kírun tí ń bẹ láàrin tí ti sọ láti làwọn ọlọ́run bá fún ọkàn àti sàárì wọn pẹ̀lú náà gẹ́gẹ́ bí wọ́n ti fi kó àìlórí bá wa láti kí wọn lákòókò. so níbẹ̀ yẹn náà wọ́n pè wọn kó tó di fún kí wọn lọ́jọ́ yẹn kó tó di fún kí sọlá ti láàsù ilé ìjẹ̀lú sí lẹ́wọ̀n. tó tẹ́lá bẹ́ẹ̀ san gbèsè rún ìgbà táwọn mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ lẹ́ tó ń gbé wọn lọ tó ń fi kírun lákòókò rẹ̀. gbàtà dìde wọn fẹ́ kí wọn ni wọn pè wọn tó wọn wá yẹn bí wọn ti ṣe máa ń kírun ní gbogbo ọjọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ o torí pé ńgbà míì bá ti jẹ gbèsè ọrùn kan látàrí ìdíwọ́ látàrí kìíní á dàpọ̀ níwájú àrùkù ni rùkù ò jẹ́ rùkù rọ̀ ìforíkalẹ̀ ò jẹ́ foríkalẹ̀ gbogbo afúlá tó o bá ti sọ láti rẹ dáadáa ara rẹ lọ́ra lọ́wọ́ tó o bá ti ṣe níwọ̀n dàrúkù ara rẹ ló ṣe bọ̀ tó dájú tí tó bá ti lọ́la àṣeyàmù tó máa ní àyè bí o àyè tàwọn ẹni tó ti sọ láti wọn dáadáa ní àlùjànnà àyè yóò àyè tàwọn tó ti wọn wà dàrúkù ní o iná ọ̀dájú kò ní fẹ́ lọ bẹ̀ àbí tá a lọ fẹ́ lọ òsì kí ló dé táwọn afẹ́ gba tọ́jà pẹ̀lú tí ọ̀dà afẹ́ gbalé àwọn sẹ́ẹ̀rin pẹ̀lú sẹ́ẹ̀kú afẹ́ gbalé àwọn ẹni tí ń kírun pẹ̀lú sẹ́ẹ̀rin bọ́ kàn pẹ̀lú òrùn táwọn akí tó fi pé ìrònú ọkà lásán ronú ló yẹ lọ́jọ́ra wọn lọ́jọ́ra wọn lọ rẹ̀ ẹlòmíì kì í ṣe tọ́ka lọ́kàn rẹ̀ lówó oúnjẹ lọ tọ́lá tí ń kírun náà owó oúnjẹ náà ni sọ́dọ̀ ọlọ́run wá pọ̀rọ̀ owó sọ́dọ̀ àti asalaamu aleykum oúnjẹ. ẹ̀kí tí èké ẹ̀kí ń sọ owó ni tó bá tẹ́lẹ̀ tó bá tẹ́lẹ̀ asalaamu aleykum yẹ lọ́wọ́ àrùn oúnjẹ báyìí. ṣé o sọ láti tọ́lọ̀ nǹkan ẹ̀ ṣe? ìyá náà lè kí ọ̀nà náà ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ máa kí lọ́jọ́ lásán ìrẹsì máa ti pèsè ìdíwọ́ bá mú àwọn kírun lákòókò rẹ̀ wọn á sọ pé màtó bá fẹ́ kí wà dà pọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé àwọn ọ̀daràn àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ẹni tí kò fẹ́ tẹ̀ lóye àṣẹ rẹ̀ ẹni pé àwọn wọn yìí ti sọ̀lá wá tí wọn lákòókò wọn máa dájọ́ wọn da sọ̀lá tó bọ́ọ̀lù wọn filẹ̀ títí tí ó fi di sọ̀lá tó máa títí tí ó fi di sọ̀lá tó máa lò títí ó fi di sọ̀lá tó máa ṣá tó bá di sọ̀lá tó máa ṣá wọn á máa kí àwọn sọ̀lá wá tó mẹ́rẹ̀ẹ̀rin yẹn lóhùn asr maghrib ìṣà bákà mi lónìí náà yìí fifteen o tọ fifteen raka ẹ̀dá sọlá tó sóbì àwọn tó ń gbà tó ọba lẹ́yìn ìmáàmù láàárọ̀ yìí tó ọbẹ̀ kí sẹ́yìn kan rọra ń sọ sẹ́yìn kan àwọn olódìkì lẹ́wọ̀n aláwọ̀ ẹ̀rọ aláwọ̀ ẹ̀rọ sálàmù àlẹ́ ó tura tulẹ̀ kí ẹ ama ma ẹ lè fẹ́ pàkí ìgbẹ́kẹ̀ tó bá bọ̀ ọ́n tó bá tilasi ẹni tí ó wá kí rákà mẹ́ẹ̀ẹ́dógún tẹ ọwọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó náà bá ro káàkiri pọ̀ kọ́nà òbí bẹ́ẹ̀ fóònù ẹnìkan gbà ẹ̀dá fún un bá tẹ̀lé pé òfíìsì àwọn sọ̀rọ̀ wà tóbi wá di irúfin àwọn káàdì rẹ ti lọ ilé tí kò sí ọ̀nà àbáyọ kan kò sí. Subhanallah ẹ̀kẹ́rì tí ó kí àwọn sọ̀rọ̀ láti mọ́lẹ̀ ni ọlọ́kọ̀ọ́kọ́ láti rúkúrú ní oṣù lọ sójú sẹ́mi àwọn ọmọdé wọn hàmì àbáwò ní ọmọ bá kúkú jẹ. Sùjúdù kan onídìí kójókòó láàrin rẹ̀ yóò tún fi kejì lé ní káàmù wọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ abáyé ti sọ̀rọ̀ láti wọn kí ti tọ̀ dáa. Tẹ̀lé ìgbìyànjú wa pé àwọn tí wọ́n ti bẹ̀ àfihàn ayé àbá wọn wí. Owó ìlọ الذين هم عن صلاتهم ساهون. Wọ́n ní ibi wọ́n máa jẹ́ ti àwọn kírùnkírùn tí wọ́n máa àwọn ẹni tí máa lọ́rùn wọn lára ibi fọ́jẹ̀ sí wọn. ètò pé wọ́n kí o wọ́n máa kí wọ́n kí lápò ní ọ̀dọ́ wa bí ẹ̀jẹ̀ amójútó kákírun lápòpọ̀ rẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n wá mú àdébí Jábìr wá radiyallahu anhu. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n wá sí Muzdalifah wọ́n kí sọ̀lá tó náà kúrò bàtì ìṣá níbẹ̀ pẹ̀lú òun pípé kan. àti ìkọ́mọ̀ méjì. ẹ̀yìn rẹ̀ wọ́n mú ẹ̀gbà wá wá o ẹ̀gbà wá Ibn Umar kọ́nà òun yọ tó àti bàbá rẹ̀ ọlá nàbí sallallahu alaihi na sallam wọ́n kí Maghrib àti ní bí wahida pẹ̀lú ìkọ́mọ̀ ẹ̀yọ̀kan. Abu Dawud lọ́wọ́ anya wọ́n ní pẹ̀lú kọ́ọ̀mà kan fún nǹkan ìyẹn ni pé kọ́ọ̀mà méjì ni wọ́n fi kírun. tọ́ wọ́n ní walam yunadi fi wahidatin minhuma fún òsì pẹ̀rún fún kan nínú méjèèjì. ilé jẹ́ àwọn ìgbà ọ̀rọ̀ méjì èsì olùmọ̀ọ́mùwá nípa báwo láti pèsè ní mọ̀tẹ́lì fẹ́. tẹ́lẹ̀ láti bá ti kúrò ní àràfà níjọ́ àràfà wọ́n forí lé Muzdalifa tẹmẹdé Muzdalifa níbi tí Mash'arul Haram wà tí wọ́n bá ti dìgbà ẹsẹ̀ láti òun lọ́pọ̀lọpọ̀ ẹ̀sùn bẹ́ẹ̀ wọ́n ti Muzdalifa ní jẹ́mù wọ́n pè ní jẹ́mù níbẹ̀ yẹn ilẹ̀ sùn ṣùgbọ́n kẹ́ ẹ tó sùn ẹ kí sọlátul Maghrib àti sọlátul Isha lákìkọ̀ tẹ́lá ti ti débẹ̀ lákòókò Maghrib ẹ kí Maghrib ẹ̀yìn rẹ̀ ẹ kí Isha lákìkọ̀ ẹ wá kí Isha yẹn ní rákà méjì péré gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti tètè ní Arafa ẹ kí sọlátul Dhuhr ẹ tún kí sọlátul Asr ní Arafa ní rákà méjì méjì láti pọ̀. ní mùsùlùmí nìsín ẹ̀kì magrib rákà mẹ́ta ẹ̀kì ìṣá rákà méjì ní àkìpọ̀. tẹ́lẹ̀ báyìí wa tẹ́lẹ̀ jẹ́ ìdáàtì ní mùsùlùmí náà sábàtì wá síbẹ̀ yà sùn. àní lọ́ máa ta òkú lálẹ́ yìí àbíká lọ́ máa fọ́ lálẹ́ yẹn ìrọ̀ àìmọ̀ká ti pọ̀ láyé ẹ̀kọ́ kan lọ gun rí àpáta yọmọ wá fi òkúta lu òkúta tó lè bá tara rẹ̀ kó àwọn òkúta dì kí ọ lọ sọ ẹ máa bọ pẹkẹ pẹkẹ pẹkẹ pẹkẹ lórí àpáta lé òkúta kúnlẹ̀ lẹ́sẹ̀ lè kú lẹ́yìn náà talọ́ bí ọkọ̀ máa ta òkúta lálẹ́ tọ́ba ti sùn bí wọ́n á kọ́kọ́ jẹun bá ti wá sùn mọ́tẹ́lẹ̀ bá mọ́tẹ́ bá kí àtúbà tẹ̀sí rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹtù máa wá lọ sí mínà tó bá wọ̀ lè sa òkú méje tó fi sọ àkọ́bà lọ́jọ́ ọdún. ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ bá ń ṣe lọ́sọ̀kí ni wọ́n ti dé mọ́tẹ́lẹ̀ bá lọ́wọ́ túlẹ̀ bá ti kí mọ́tẹ́lẹ̀ bá ti ṣá ẹwọ́kọ́ amadanyilẹ o ẹwọkọ aba síbẹ̀ sí náà lẹ lọ sí ìjọba ìlú wọn ti ní lẹ́gbẹ̀ẹ́ adúlọ ọjọ́ tẹ ti ṣe tẹ tàbí tẹ ayé tẹ nìbùmí tẹ ti ṣe tọ́lọ̀ ẹ sì mà wípé gbogbo bó ti ṣe ń kájú tó ọ̀tẹ́rú tí ó lọ kó tó dijọ́ tó ń ṣe kókè fún ọ. wọ́n wá túlẹ̀ wọ́n tún gbàmìnà lọ lálẹ́ o alẹ́ yẹn náà wọ́n ní àwọn ọ̀ṣọ́kù làwọn látọ̀ọ́lẹ̀ ìgbẹ́ ogbó ìsọ̀ láti júmọ̀ alẹ́ tó ti jọ júmọ̀ láti jọ àbùkàmí tó ti ń ṣe báwọn wọn lọ sọ tẹbánìà kí wọn tẹbánìà fi ti sọ kìí ti wọn máa gbà òfà wọn lè ha lọ torí ẹ mọ̀sẹ́lẹ́fà ẹ ibẹ̀ láti kí magreth àti ìṣẹ́. wọ́n á ní ànábì sallallahu alaihi wasallam nínú hadithi Jabir alákọ̀ọ́kọ́ èyí máa mú sí gbà wá wọ́n náà nàbí kí mọ́tìrìbà ti ṣá wọ́n pè rán wọ́n tó kí mọ́tìrì wọ́n ti pa ọ̀nà wọ́n tó kí mọ́tìrì ṣùgbọ́n gbà tí wọ́n kì í sọ̀lá ti ṣá ìpa làtàwọn ṣe ilé ìjà àdébì Jabir ibn Abdullah. kọ̀ọ̀kan àti ìkọ́nà kọ̀ọ̀kan fún ọ̀kọ̀ọ̀kan láì pèrò fún ìrùn kejì. ṣùgbọ́n nínú ẹ̀gbà wa Abdullahi bin Umar àwọn sọ pé ìkọ́nà lásán ni wọ́n ti fún méjèèjì wọn pèrò. sẹ́mi pé ntí bin Umar gbà wáyé jábìrì náà ti gbà wá ẹgbà ọ̀rọ̀ tó síwájú ọ̀rọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ́sùn alákòókò sọ ikú wọn pèrò kan. wọ́n ti sèkọ́ fún kọ̀ọ̀kan ìkọ́ mélòó nù. Ibn Umar ti sọ pé ìkọ́ ni wọ́n ti fún kọ̀ọ̀kan. ẹ̀kọ́rọ̀ rẹ ti wọnú ti Jabir ibn Abdullah àmúdínsì. Nbọ́ló ti dínsì. Ìrún pípé òun ọ̀sọ́ fún wọn pèrún. Ó ti ti kọ́ ṣẹlẹ̀ àbí òṣèṣe. Ìbí tí èèyàn ti pọ̀ ẹ̀ mọ èèyàn tó tẹ̀ lánàá bì ní. Sọ̀rọ̀ làwọn tó tẹ̀lé lọ sí hajj láyé kò sí microphone kò sí speaker. lóṣù tí kọjá pé jábìrì bin abdullahi àti kanáàtì ní kòkó méjì ìdánábì ṣe ọba àdúgbò. ó ṣe ti kọjá pé jábìrì bin abdullahi òun gbọ́kọ́ pè wọ́n. ó sì rí i pé wọ́n ti kọ́ ọmọ fún ọ̀kan. Ibn Umar nítorí òun gbọ́ òdìgé ìkọ́ ọmọ ni wọ́n ti ọ̀pọ̀ fún ọ̀pẹ̀ kálukú wa sọ fún wa nípa ntọ́gbọ́n láti ti mà wípé eŋti Abdullahi ibn Umar tó ń fẹ́ fi yé wa ní ìsìn pé ìkọ́mọ̀ lásán wọn sí dábìrì wa ṣàfikún ibi wọn pè é àwọn arí àfikún jábìrì gẹ́gẹ́ bíi ziyadatu tó sẹ́kà àlékún tó wá látọ̀dọ̀ olódodo a ti mà nínú hadith. ibi ziyadatu thiqati maqbula àlékún tó bá ti wá látọ̀dọ̀ olódodo èèyàn àgbà adékítà bá gbà wọlé èwo láti ṣiṣẹ́ àdébì jábìr ibn Abdullah torí tá bá fi àdébì jábìr ṣiṣẹ́ àti fi àdébì ibn Umar náà ṣiṣẹ́ nítorí pé ádámù zikri laysa zikran lil ádám. àìkò sọ pé pèrún nínú hadith ibn Umar kò túmọ̀ sí kọ́ sọ́nù rẹ̀ pé wọn ò ní pèrún rògbé ó sọ pé ìkọ́ mi ń di wọn kò sì sọ pé wọ́n pèrún àìwá sọ pé wọ́n pèrún kò túmọ̀ sí kọ́ sọ pé wọn ò ní pèrún ẹnì kẹ́kẹ́ lọ mú nígbà lọ́ba ní láti pèrún lọ́ba rí pé lọ́sẹ̀ ní àdéhùn ìjà abẹ́rẹ́ ní àdéhùn àtàn náà tọgbàtà lákòókò wa ṣùgbọ́n ìgbà wo eléyìí ó wà ló sọ̀rọ̀ ẹ̀rọ Bukhari. jábìlì sọ mbẹ ó ní gbogbo orúkọ kánú méjèèjì kí ló kọ àwọn àrùn yẹn náà ní. Maghrib àti Isha níbo nu mọ̀tẹ́lì ó ní irun kọ̀ọ̀kan nínú méjèèjì wọ́n pè irun kọ̀ọ̀kan wọ́n ti fi kọ́ ọmọ kọ̀ọ̀kan.

òun lọ lágbára jù lẹ́yìn. ìtàbá ti kí mákìrìbù kan tá a pè wọn tá a sì pa ọ̀nà ìtàbá fẹ́ tún kí iṣẹ́ náà á tún pè wọn tá a tún sì pa tẹ̀lé yìí ìyẹn kí bá fèsì fún àdéhùn ìfẹ́ ọ̀mà fẹ́ẹ́ láti fèsì fún ìwáyà jábìrì tó wà lọ́dọ̀ Muslim títí tí ó fi jẹ́ ìwáyà jábìrì tó wà lọ́dọ̀ Bukhari ńlá fi ni láti máa ti wà lẹ́yìn ìjọba oṣù jẹ́ torí rẹ̀ kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò yé wa ọ̀pàtàkì síwájú kó tó dàkókò lílò torí tó bá dàkókò lílò nísìn ẹ lè yọ ẹsẹ̀ síra yín kẹ máa pé mo rò pé bó ti yẹ kó jẹ nìyẹn kó èmi tí rò pé kò yẹ kó jẹ bẹ́ẹ̀ wàá lọ bá tẹ̀lé gẹ́gẹ́ bí àpèjúwe ìbàtẹ́ dé àràfà níjọ́ àràfà wọ́n pè ọ́ ẹ kí. imam tó ṣe kótóbà màtí imam tó ṣe kótóbà ẹ wá kírun ẹkí sọlá tó bọ́ọ̀lù rákà méjì ẹkí sọlá tó làásù rákà méjì. ọwọ́ ẹsẹ̀lẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ tí wàá lọ sí gbogbo tí wàá fi lè sọ kótóbà tí wàá ju rẹ̀. nínú yẹn ọ̀yẹ̀kọ́ tó sókè. ọpọlọ rẹ mú sọlá tó jùmọ̀ ọpọlọ rẹ tó lọ síbi sọlá tó lẹ́yìn lẹ́yìn nígbà tó ṣe lẹ́yìn rẹ̀ tó ń gbò sókè tí bá ó sókè mẹ́rin kí tẹ kí ó jẹjẹ bì wọ́n bá yọ síra tí wà nàìjíríà ló ti ti dédé torí lẹ́yìn àyíká àlọ́lá ti mọ́ forí sáfù méjì akọ̀rọ̀kọ̀rọ̀ fẹ́ràn tá a kí wọn fẹ́ràn sí ni kí ló dé àwọn ẹ̀ka kan tó sókè ni nínú kíra àwọn ah, èmi rò pé ìbá ah, tó kú túbà àwọn kan máa yẹ ẹ̀mọ̀ kan alágbárí lọ́lọ́pọ̀ ṣe yẹ á ah. àbẹ́yìn náà rí ni ọ̀rẹ́lẹ́bà ti júmọ̀ àná wàá lọ́ọ́ bàtẹ̀lẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́lá ti sọ iye méjì tí mà adúwájú yínú tẹ́ǹtì lọ́la ní pé tẹ́lá tó fẹ́ kírun ní sẹ́lẹ̀ bá pé adáfọ̀ ẹ̀yẹ lómi kò kírun. fa báwọn bàbá yẹn ó fẹ́nu ni wọn láì mọ̀ pé wọ́n gan lolódò ó fẹ́nu. ìṣẹ̀lẹ̀ yìí máa ti é ìyẹn máa wá mọ̀ kó lè bá a sí lọ́rùn kọ́nà ọba ti ṣe ń fẹ́ ọ̀rọ̀ fífa lẹ̀ kí ẹ má ti mà kódà sáńtì bíi padà wà níjọ́ òkú sẹ́lẹ̀ fàyè nítorí ṣẹlẹ̀ ní pé wọ́n pè nǹkan wọ́n á ti kọ́mọ̀ fún méjèèjì ọmọ kó tó wá náà àbíkì jáde lọ́dọ̀ wọn fún ó tilẹ̀ jẹ́ pé ètò ẹ̀kọ́ ṣe ọ̀dà nǹkan tó pè rùn. sòtú ọba wa ní opportunity pé kí wọ́n ló pè rùn yẹn tí wọ́n ti sálámà bá wọn kàn lọ́wọ́ ìgbọ́rún lọ́wọ́ ìgbọ́rún àti pè rùn lọ́wọ́ báwọn yóò ti máa dìde máa ti kọ́ báwọn ti sọ́lá lọ́ba gbárùn jáde lọ́wọ́ àti ọ̀lọ́wọ́ ìgbọ́rún lọ́wọ́ ìgbọ́rún àbẹ́ni kẹ́kẹ́ dìde Allahu akbar Allahu akbar ọ̀rẹ́ kọ́ àmì tuntun láti sọ́kọ́ kò sí irun pípé tọ́ ìmáàmù ti Allahu akbar sàmú ọwọ́ ọwọ́ ọgbà tẹ̀kẹ̀ nígbà tí wọ́n ti sálámà fún mákìrìmù yẹn Allahu ó pèrò jẹ ẹtù sì pa ọmọ pé àti àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ọ àdéhùn ìmọ̀ ọmọ àkọ́kọ́ àti wọ́n ti pa ọmọ yìí oṣù tó máa ń pọ̀ ọ̀rọ̀ tẹ̀lé yìí ọ̀nà àbàkọ́dá kọ́ràn wa lọ kó fún alágbèé tó pé mẹ́sìn wa wọn náà wá lọ́wọ́ lórí àti máa fi sáǹgbọ́ ẹgbẹ́ wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank